أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa du ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó dìde lórí hadisi albarra ibn hazib lórí báàbí tó ń sọ̀rọ̀ lórí salatul idain. عن البراء بن العازب قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم الأضحى بعد الصلاة فقال من صلى صلاتنا ونسك نسكنا فقد أصاب النسك ومن نسك قبل الصلاة فلا نسك له فقال أبو بردة ابن النيرار قال البراء ابن حازم يا رسول الله إني نسكت شاتي قبل الصلاة وعرفت أن اليوم يوم أكل وشرب وأحببت أن تكون شاتي أول ما يذبح في بيتي فذبحت شاتي وتغديت قبل أن آتي الصلاة وقال صلى الله عليه وسلم شاتك شات لحم قال يا رسول الله فإن عندنا عناقا لنا جذعة هي أحب إلينا من من شاتين أفتجزي عني قال نعم ولن تجزي عن أحد بعدك حديثي agbàwá láti ọ̀dọ̀ albarra ibn hazib ó dá lórí àsìkò tó yẹ ká paléyá ó dá lórí àsìkò tí ó yẹ ká paléyá albarra ibn hazib ó ní khatabana nabiyu sallallahu alayhi wa sallam yawm al-adha anabi sallallahu alayhi wa sallam ó ṣe khutba fún wa lóòjọ́ léyá ọjọ́ iléyá báàdà sọ́lá lẹ́yìn gbàtà kírun tán fọ́kọ́l ó sọ nínú khutba rẹ̀ man sọ́lá sọ́látana wà násàkà nùsùkànà fọ́kọ́dé asọ́bà nùsùk ipe ẹnikẹ́ni tó bá kírun wa ẹni pé ẹnikẹ́ni tó bá kírun pẹ̀lú wa tó sì dúran irú dídúran tá à ń dú faqad asaba an-nusuk ẹni pé ìdúràn rẹ̀ òun ló ṣe déédéé wa man nasaka qabla as-salah ṣùgbọ́n nìkẹ́ni tó bá ilé dúràn rẹ̀ síwájú ká tó kírun fala nusuka lahu kò ní ẹran dúdú faqala Abu ibnu Niyar lárakùnrin kan Abu Burda Niyar òun pẹ̀lú ẹni tó gba àdísì yìí bá barra ibn hazib khal ni ẹni pé àìdá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyá àbí àbúrò ìyá ló jẹ́ sí albarra ibn hazib ló wá ń béèrè pé ya rasulallah inni nasaktu shati qabla as-sala èmi ti dúró mi síwájú ká tó kírun wa araftu anna al yawmu aklin wa shurbin mo sì ti mọ̀ pé tẹ́lẹ̀ lónìí ọjọ́ jíjẹ múmu ni wa ahbabtu an takuna shati awwala ma yuthba'u fi bayti ó sì wù mí kó jẹ́ pé ẹran tèmi gan ni àkọ́kọ́ tó wọ́n kọ́kọ́ dúlé mi káwọn èèyàn jẹ fadhabahtu shati mo bá dúnra mi wa taghaddaytu qabla an atiya as-salah ayó síwájú ká tó wá sí masalasi faqala sallallahu alayhi wa sallam ní anabi sallallahu alayhi wa sallam bá dá lóhùn pé ṣáàtùká ṣáàtù lahmin ẹran rẹ o ẹni pé ẹran léyà rẹ ẹran jíjẹ lásán ni faqala ya rasulallah ló bá ní ìwọ sallallahu alayhi wa sallam. fa inna indi inaqan ọ̀dà mo ní ewúrẹ́ kékeré tọ́jọ́bìnrin jẹ́dàá èyí tí ò ti ju ọmọ ọdún kan lọ ìyẹ́ ò tí kò tí jálẹ̀ ìyá ahabbu ilayna min shatayn kódà bó ti wà ó wù wá ju instead tá a fi lè dúró yun ká ẹ̀ á dúró. àgbò méjì gan ó pé wájú ká dùn wọn lọ ṣé a lè du kó fi ká fi rọ́pò léyà ṣé tá a bá dúró èyàn sótó fún léyà lànàbí sallallahu alayhi wa sallam bá ní naam bẹ́ẹ̀ ni walan an ahadin ba'dak ṣùgbọ́n lẹ́yìn rẹ o ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ du ewúrẹ́ kékeré abo tí ètí tí ètí ìjámú lọ́wọ́ lẹ́nu ìyá ẹ̀ gbogbo ẹni ọba dúró èèyàn kò wọlé yá tọ àwọn masáyìl tó wà nù hadithi àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní khatabana nabi sallallahu alayhi wa sallam yawm al-adha ba'da as anabi sallallahu alayhi wa sallam ó ṣe khutba fún wa ní ìjọ léyà lẹ́yìn irun eléyìí ni sunna pé irun lóòjọ́ ìdí síwájú khutba láti ṣàlàyé lórí eléyìí àti àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ bákanáà riwaya wa nínú riwaya al-bukhari nínú hadisi al-barra ibn hazibi ó ní khatabana nabiyu sallallahu alayhi wa sallam yawman nahar anabi sallallahu alayhi wa sallam ó ṣe khutba fún wa lọ́jọ́ anahar níbi ó ní ọjọ́ léya adha lọ́wọ́ ni inna awwala ma nabda'u bihi fi yawmina hadha an nusalli àkọ́kọ́ nǹkan tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lónìí wa lónìí ó ní ká kọ́kọ́ kírun thumma narji'a fananhar a padà lé a dúnra faman fa'ala dhalika gbogbo ẹnikẹ́ni tó bá ṣe léyìí fakọ́dé asọ́ba sunnatana òun ló ṣe déédéé sunna wa. wa man dhabaha qabla an yusalli ẹnikẹ́ni tó bá yẹ lè dúnra síwájú kó tó kírun fa innama huwa lahmun ajjalahu li ahli eléyìí ẹran lásán ni ló ṣe. Uh, ló tètè ṣe láti fi fún àwọn ìyáàlì rẹ̀ jẹ laysa mina nusuki fi shay kìí ṣe ẹran dúdú ìbáàdà tìléyà nínú riwaya mi ó ní khatabana rasulillah sallallahu alayhi wa sallam yawma nahari baada sọlá anabi sallam ó ṣe khutba fún wa lóòjọ́ léyà ìdúran lẹ́yìn ìrun so gbogbo riwaya yóò fi hàn pé ọjọ́ léyà yẹn kì í ṣe hajj ni kì í ṣe pé anabi sallallahu alaihi wasallam wà níbi ṣe hajj torí pé ẹni tó bá ń ṣe hajj a kì í bá sọ̀rọ̀ léyà anabi ò ṣe khutba ìdì ní hajj so yawma nahari yawma adha ó fi hàn pé ní madina ni naam masala ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ rẹ̀ tó ní man salla salatana wa nasaka nusukana faqad asaba sunna ẹnikẹ́ni tó bá ṣe tó bá kí irú irun tiwa yìí tó sì dúran irú irun dúdúran wa faqad asaba as-nusuk òun gangan ló ṣe déédé pẹ̀lú ìdúnra tí ọlọ́run pa wá láṣẹ. níbí ẹ̀rí wà pé anna salata hiya alḥaddul fasil fi waqti dhabi adhab'il udhiya ó fi hàn pé irun kíkí ó ní òpin àsìkò tó yẹ ká dúnra bá a bá ti kírun gbẹrẹ ẹni ọba dúnra sẹ́ràn rẹ̀ ó dúnra àbí ò dúnra. ó dúran léya torí pé ànábì ni ẹni ó bá dúran síwájú ká tó kírun ẹni ó bá dúran lẹ́yìn gbòó kírun tán ni ó dúran. so nígbà tó ti jẹ́ pé lẹ́yìn irun a ṣe khutba so ibi tí hikma pé ẹni ó wù. ko joko kó gbọ́ khutba wa ẹni ọba wù kó máa lọ lé dáhùn sí ẹni imam bá bá ti n se ń ṣe khutba lọ́wọ́ téèyàn padà alé tó lọ dúran níta àmọ̀tẹ́lẹ̀ wọn ni kò ní léyà torí pé ìmáàmù ètí ìdúran torí pé fi àsìkò bíbẹ̀rẹ̀ dúran wọ́n fi rọ̀ mọ́ ìmáàmù. ìmáàmù ò sì ní dútì ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe àìgbìlẹ̀ àfìgbà tí ó bá ṣe khutbah late order ẹni tí ó bá lọ sí ìdí nǹkan so ó yà á di pé ẹni tí ó bá lọ ìdí yóò máa dúró dégbà táwọn èèyàn bá ń bá ń darí yóò àmọ́ ìgbé à wọ́n ti kírun tán so ìrun kíkí òní hadu fasil fún ẹran dúdú kì í ṣe dúdúran imam naam torí pé anabisa asalam ó ṣe rúkṣọ pé ẹni ó bá wù kó ṣe kó dúró gbọ́ khutba ẹni ó bá wù kó máa lọlé tó bá sì lọlé kí ni ó ṣe yóò ṣe yọ pẹ̀rẹ̀ ni torí pé ó ti kírun irun lànà fi lànà bí fi ẹran dúdú lọ́rọ̀ gbàmọ́. náà uh, masala ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn afáàní al-ibratu bí sọláàtì imam òun náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ni pé ohun tá a nílò ó ní irun kíkí imam ókè ibi tí ìdààmú wà ní nínú kẹfì lẹ́nìí a ní tó imam wọ́n fẹ́ tó gún tí wọ́n kì í irun eid ìmáàmù wo wá ní èyí tá a máa dúró de gbọ́ bá kírun tán well èmi lérò pé ìmáàmù tí ibi tí èèyàn bá ti lọ kírun òun náà lèèyàn wò ṣùgbọ́n ẹni tí ó bá wá lọ sí eid gbogbo ìmáàmù tó bá ti pé wọ́n ti kírun eh, eid o ìmáàmù sì ni òun ti tọ́ kóun kóun ó dúró tiẹ̀ pàápàá jùlọ àwọn àfáàn bí wọ́n fi rọ̀ mọ́ ìmáàmù àgbàlú torí pé àwọn ń gbà náà àwọn ọmọ pé ìmáàmù àgbà kan ti dẹ̀ríkà ni ìmáàmù àgbà kan ti ìzálà ni so mùsùlùmí làwọn ń sọ̀rọ̀ bá ń bí <laughs> so gbogbo ìgbà táwọn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mùsùlùmí làwọn ń sọ so ohun tí èèyàn máa wò ni pé tí imam kan tó bá ti tó bá ti kírun khalas àbí ẹnikẹ́ni ẹni ó bá lọ kírun eid fún rẹ̀ imam tó bá kírun náà ni yóò fi ṣiṣẹ́ imam tó bá kírun òun náà ni yóò fi ṣiṣẹ́ nínú riwaya mi anabi sallallahu alayhi wa sallam sọ pé khotaba awni khotabana rasulillah sallallahu alayhi wa sallam yawma nar faqal la yathbahanna ahadukum hatta yusalli ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ dúnra àgbà tó bá kírun àfi lẹ́yìn ìgbà tó bá kírun so eléyìí fi hàn pé ìrun kíkí ni had alfasil níbi ká dúnra riwaya mi oni man dọ́ha qabla sọ̀lá fa innama dhabaha li nafsi ẹnikẹ́ni tó bá dúnran síwájú ká tó kírun ó dú ẹran fúnra ẹ̀ ni wa man dhabaha ba'da sọ̀lá ẹnikẹ́ni tó bá dúnran lẹ́yìn ìgbà ọba kírun tán faqad tamma nusukuhu eléyìí ni ìdúnran ẹ̀sìn ló ti ló pé wa asaba sunna ó sì déédéé pẹ̀lú sunna wa sunnatal muslimin sunna àwọn mùsùlùmí so àfààní fàlà hàdá tasihu dhabihatuhu walaw lam yusalli salat al-eid ìdúnrẹ ó tọ́ sunna kódà bóun ò kírun eh, eid lẹ́yìn lópin ìgbà tí wọ́n bá ti kírun eid tán lẹ́yìn al-maqsud iqa al-dhabiha torí pé n ta àgbàlérò ni pé ẹran dúdú yẹn kó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà bá ti kírun Eid tán náà ṣé ìgbà wo wá ni ìdúnrẹ̀ yẹn máa parí ìgbà wo àsìkò wo ni abù tá a fi lè dúnran àwọn afa wọ́n ṣe ìyapa ẹnu nípa àsìkò ìdúnran ọ̀rọ̀ wọn fẹ́ẹ̀ tó bíi márùn alákọ̀ọ́kọ́ nú ẹ̀. وني إلى غروب الشمس آخر يوم أيام التشريق تتدي باتيون وفي وو ني قالي أجو أيام التشريق أجو دون عشر ذي الحجة أتجو متالين لنو وهي اليوم الثالث عشر من ذي من ذي الحجة أني يجو mẹ́la nínú dhilhijja ọjọ́ ní ìgbà tó rùn bá ti wọ̀ nígbà magrib so gbogbo ẹni ó bá dúran òdúran léyàmá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ila ghurubi shamsi thani ayyam tashriq wọ́n ní títí ìgbà tí òòrùn fi wọ̀ ní ìjọ́ kejì ayyamu tashrik ayyamu tashrik yẹn ìjọ́ mẹ́ta ni so àwọn alákọ̀ọ́kọ́ wọ́n ní ọjọ́ kẹta rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí àwọn níjọ́ kejì ayyamu tashrik torí pé àwọn tí wọ́n wà ní Makka tó wà ní ah, Mina níjọ́ náà so ẹni ó bá wù ó lè kú ní Mina níjọ́ kejì yẹn ní ọjọ́ ẹjọ́ kejì ayyamu tashrik ó lè kú Mina so ẹni ó bá wù ó lè lọ́ra kó di. ọjọ́ kẹta so na wá wò pé ọjọ́ kejì yẹn gan ni ọjọ́ kíkó mìíràn ẹni ọba wù tó fẹ́ tó lọ́ra onìkan ni ó lè jókòó díjọ́ kẹta náà bákan náà ẹlẹ́ẹ̀kẹta wọn ni fi yawmi nahar wa huwa yawmu eid àwọn kan tí ọjọ́ eid yẹn bá ti kọjá. ọjọ́ kẹwàá tá tá a dúnra yẹn kò tún sí ààyè fẹ́ni kankan láti dúnra mọ́ àwọn agbọ̀n kan wọ́n ní bàkíyàtú sáré zilhijja wọ́n ní gbogbo oṣù zilhijja pátá ẹ lè dúnra so gbogbo eléyìí náà eh, ọ̀rọ̀ àwọn afa kan ni àwọn kan ní ashru ayyam ìjọ mẹ́wàá lẹ́yìn ìjọ léyà so àfáàní ọ̀rọ̀ tá a lè tó tẹ̀wọ̀n tí àwọn delil tó pin lẹ́yìn ó ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ pé ọjọ́ léyà àtijọ́ kẹta lẹ́yìn rẹ̀ ayyamu tashrik gbogbo gbàtà bá dúró ń gbà yẹn kò sí aburú so wọ́n ní ìdí ni pé ọ̀rọ̀ anábì tó ní ayyamu tashrik ayyamu aklin wa shurb àwọn ọjọ́ àtẹ̀síríkì yẹn ọjọ́ jíjẹ àti mímu ni bákan náà riwaya mi wá wọn ni àárín ayyam ayyamu aklin wa shurbin wa dhikrillah àwọn ọjọ́ yìí èyí pé ó rí fa sí ayyamu tashrik pé ọjọ́ jíjẹ àti mímu àti ìrántí ọlọ́run ọba ni so ètò tí ẹ wá sọ tó sọ pàtó ni pé kullu ayyami tashrik dhabhun gbogbo ọjọ́ ayyamu tashrik yẹn ọjọ́ ọ̀dúnra ni so eléyìí ẹ̀rí ni tó lágbára imam ah, darul qutni ló gbà yìí wá wọ́n sì ṣe stasihi hadisi náà pé hadisi náà ó lé owó fẹsẹ̀ rí mi. náà ṣé a lè dúnra lálẹ́. ibnu mulaqin ọgbà ẹgbàwọrọ wa láti àmì ni pé ó ṣe hikaya pé àwọn gbogbo buafa wọn ni ó tọ́ ṣùgbọ́n makuru ni ìdínú ti ibnu hajar tó ní ittafaqu ala anna tushra'u laylan wọ́n fẹnu kò wípé ìyẹn lè dúran lálẹ́ kama tushra'u na'aran gẹ́gẹ́ bí yẹn ṣe lè du lọ́sàn. illa riwayatan an malik wa an ahmad aydan ayafi ẹgbàwọ́rọ̀ míì tó tún wá látọ̀dọ̀ malik àti ahmad táwọn ní èyàn ò lè dúran lálẹ́. náà ọ̀rọ̀ rẹ̀ tó sọnù àdìsí pé man nasaka qabla salati fala nusuka la ẹnikẹ́ni tó bá dúran síwájú òun. Si kò ní ẹran dúdú èyí ni pé ẹran tó dùn kò lè kò lè rọ́pò ẹran léya a nígbà lọ́wọ́ rẹ̀ nígbà pé èèyàn dúran léya so ọ̀rọ̀ máa wá lérí lè nínú àdìsí tí ó ń bọ̀ wá lẹ́yìn àdìsí gangan so kẹ́lìmà tó ń wá tí wọ́n ń pè ní nusuk nusuk nusuk ohun tí wọ́n gbà lérò pẹ̀lú nusuk òun náà ni ẹ̀dúnra torí pé wọ́n nu aya al-Qur'an náà ní inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin irun mi àti ìdúnra mi ẹ̀mí ìsẹ̀mí mi àti ikú mi gbogbo ẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba ló so nusuki yẹn ìdúnra ni wọ́n ló so eléyìí èsì ni fún gbogbo ẹnikẹ́ni tí ó bá dúnran láì jẹ́ pé ó dúnran torí títí ọlọ́run ọba torí pé àyà yẹn wáyé pé gbogbo ẹni ó bá tí kìí ṣe torí ọlọ́run ọba mushrik ni shirku ni so ká ká gbọ́yé. Ka, ka, adúran ipa fẹ́ jẹ yàtọ̀ ṣùgbọ́n adúran torí ẹ̀sìn àyàfi kó yẹ pé ohun tí ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ni wà á andal yawma yawma aklin wa shurbin so èmi sì ti mọ̀ pé ní o ọjọ́ jíjẹ ọjọ́ mímu nu ìdí nu tí mo fi sáré dúran mu. wọ́n ní ìṣára wa ń bí pé haramu ní ká gbààwẹ̀ ìjọ ọdún àìdá ti ààwẹ̀ àbí ti léyà torí pé ohun tí wọ́n ti mọ̀ ni ànábì ti jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ yìí o ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọba tiẹ̀ wá lọ kíyàn tó wá gbóúnjẹ kalẹ̀ kó lọ́n bó ni yóò ṣe dùnmọ́ nínú zó ọba ọgbọ́n bá wá kí ọ tó gbóúnjẹ fún tí kété tó ní bisimilá ní ìwọ̀n gbààwẹ̀ bóun ni ó ṣe wá rí so ààwẹ̀ lóòjọ́ ọdún haramu ni bó tilẹ̀ pé ó wá musarihan nínú àwọn àdísì tó pọ̀ so ni wá ahbabtu an takuna shati awwala ma yudba'u fi bayti mo sì fẹ́ kó jẹ́ pé ẹran tèmi ó ní àkọ́kọ́ ẹran tó kọ́kọ́ dú nílé wa tó sì kọ́kọ́ jẹ wọ́n ní níbí fi jawazi an yakuna fi bayti wahid akthar min udhiya ẹni pé ẹ̀tọ́ kò sí aburú kọ́ yẹ pé ilé kan kò ní ẹran tó ju ẹyọ kan lọ tí ń dú illa anna salaf karihu dhalik ṣùgbọ́n àwọn àfa tí wọ́n rí kọjá wọ́n kọrú ẹ̀ idha kana ala sabili al-mubaha tó bá yẹ pé àfihàn ni tó yẹ pé wọ́n ń ṣe torí àfihàn pé ha àwa pa inú ilé ẹran mẹ́wàá náà pa ẹran mẹ́fà náà pa bá a ti máa ń ṣe jọ́sìn tẹ́lẹ̀ nù ẹran mélòó wọn pa lẹ́yìn ẹran mẹ́ bá a ti máa gbé káàkiri so لأن الشاة الواحدة تجزي عن الرجل وعن أهله torí pé ẹran kan ṣoṣo ó tó fún ọkùnrin kan àti òun àti àwọn ìyáàlì rẹ̀. tirmidhi ọgbà ọgbà wàrọ̀ wà láti Ata ibn Yasir Yasar ó ní sa'altu Aba Ayyub al-Ansari kayfa kanat ad-dahaya ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam ó ní mo bi Abu Ayyub al-Ansari sàbí anabi sallallahu alayhi wa sallam mo bi léèrè bó tiẹ̀ ní iléyà pípa ní àsìkò anabi sallallahu alayhi wa sallam kana ar-rajul yudahi bi shatin anhu wa an ahli bayti wípé èèyàn kan ó máa ń dú ẹran kan fún ti fún òun àti àwọn ará ilé rẹ̀ wọ́n ní fayakulun wa yut'imun wọ́n jẹ wọ́n sì tún fẹ́ lómi jẹ hatta yatabaha an àfìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe alfahari pẹ̀lú ẹran dúdú fasorat kama ló bá di bí ẹsẹ̀ rí ní lásìkò abu ayub al-ansari ó ti di pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ṣe alfahari pẹ̀lú ẹran dúdú ló wá ń sọ pé ní gbogbo nǹkan bá di bẹ́ẹ̀ ti rí lónìí ṣùgbọ́n dárúkọ anabi sàlá èèyàn kan nílé rẹ̀ yóò pẹran òun àti gbogbo àwọn ìyáálé rẹ̀ so imam tirmizi ó ní wàlẹ̀ amalu ala hadha inda babi ahli al-ilm ó ní eléyìí ni tí wọ́n ń ṣe ń ṣe lọ́dọ̀ àwọn apá kan nínú ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé èèyàn kan àti àwọn ará ilé ẹ̀ ẹran kan ti tó fún wọn torí hadith anabi sallam tó pa àgbò kan tó ní hadha amman lam yudahi min ummati eléyìí fún gbogbo ẹnikẹ́ni tí ó bá dúran nínú àlùmọ mi àwọn míì ní la tujzi ushatu illa an nafsi àwọn míì ní àgbò kan kò tó fún Eh, èèyàn kan àyàfi òun nìkan fún rẹ̀ ala kulli hal ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ló fẹ́ lágbára jù ipe àgbò kan ó tó fún èèyàn àti ara ilé ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá lágbára àti pa for example èèyàn níyàwó ní ọmọ ọmọ náà ti ń ṣiṣẹ́ tó náà ti ń lówó so bàbá ìyàwó náà lówó tó náà fi ra tiẹ̀ náà rà ọmọ náà tún rà ó dẹran mẹ́ta nù lé ẹ i pé ẹrù ń kun lé so tí wọ́n bá ṣe torí eh, ojú kòkòrò ládàá kò sí aburú nù ẹ̀ wallahu alam. so anabi sọ fún pé ṣáàtúkà ṣáàtú lahmin eléyìí fi hàn pé ohun tá a bá pààyàn lásẹ̀ rẹ̀ kò ṣe tó bá ṣe tí kìí ṣe gẹ́gẹ́ bí a ti pàṣẹ kíní yẹn àìmọ̀kan yẹn kìí ṣe àwíjàre ni fún torí pé ó ṣe lórí àìmọ̀ tonti bẹ́ẹ̀ náà kò jẹ́ kí ẹran yẹn kọjá ẹran iléyà fún un sòtẹ́yìn abá tí wọ́n bá pa wá láṣẹ ká ṣe tá a bá yẹ lè ṣe yàtọ̀ sí bí wọ́n ṣe pa wá láṣẹ rẹ̀ àìmọ̀ yẹn kì í ṣe àwíjàre ni fún wa yàtọ̀ sí ohun tí a bá ní ká fi ilẹ̀ ohun tá a bá pa wá láṣẹ ká ṣe ó yàtọ̀ sí ohun tá a bá ní ká fi sílẹ̀ torí tá a bá ní tí wọ́n ní ká fi ilẹ̀ yẹn tẹ́lẹ̀ dá àmọ́ wọ́n ní ká fi ilẹ̀ ní mọ́sítọ̀tà gẹ́gẹ́ bẹ́ẹ̀ a ṣe lágbára ma ṣùgbọ́n tá a bá pa wá láṣẹ rẹ̀ wọ́n ní a ṣe ni afuan ní tí wọ́n bá ní a fi ilẹ̀ wọ́n ní a fi ilẹ̀ ní pátápátá eléyìí kò ní ipe bọ́yá. <coughs> ṣùgbọ́n tí wọ́n pa wá láṣẹ rẹ̀ wọ́n ní a ṣe gẹ́gẹ́ bí a ṣe lágbára rẹ̀ ni. Now. so eléyìí hàn pé ìyà tó wà níbi ẹran tá a dú torí pé a fẹ́ fi ṣe léyà àbẹ́ ẹran tá a dú torí pé a fẹ́ fi ṣe sádàkà lásán so ó láti jẹ́ pé àníyàn òun ni ó ṣe tasdik lórí ẹran tá a dùn yẹn ó sì di dandan kó de ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam a kàn ní pẹran lásán gẹ́gẹ́ bó ti wù wá. tọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní fa inna indana inaqan lana a ní aboran ewúrẹ́ abo kékeré ó sì wájú káti ẹ̀ kákàlà mú ewúrẹ́ àgùntàn àgùntàn méjì ilẹ̀ só tó fún wa àwọn afáàní ìnáàk yẹn ó ní àgùntàn àbí afwan ewúrẹ́ kékeré wọ́n ní annaha saghira tardi'u min ummiha kékeré ni ó sì tún mú ọyàn ní abẹ́ mọ̀mẹ́ up till now so ìyẹn a kì í fi pa iléyà so ó dúró fún lórí lórí Barra ibn Azib lásán ni so eléyìí wà nínú àwọn kankan tó yẹ pé anabisa salam ó ṣe lẹ́tọ̀ fún èèyàn kan péré tó sì jẹ́ haramu ní fún ara yòókù so mi yóò ṣe lẹ́tọ̀ fún èèyàn kan tí ó sì jẹ́ ẹ̀tọ́ fún gbogbo ara yòókù torí sábàbí títí ẹ̀ yóò jẹ́ kí gbogbo kìíní ẹ̀ ó jẹ́ ẹ̀tọ́. so eléyìí fi hàn pé albarra ó ti mọrú ẹran wo láàfi paléya ìdí inú tó fi bi anabi sàlá sàlám léèrè pé ṣé eléyìí nǹkan ò torí pé eléyìí ò sí nù tí a paléya so ó ti mọ̀ pé tó bá pé ràkúnmí ni o ó láti jẹ́ èyí tó jọ ọmọ ọdún márùn tó ti wọlé ẹ̀kẹfà tó bá yẹ pé kí ló kọ rẹ̀ màálù ni ó láti jẹ́ èyí tó pọ́ ọmọ ọdún méjì tó wọlé ẹ̀kẹta tó yẹ pé àgbò ni àti àgùntàn wọn láti jẹ́ èyí tó pé oṣù mẹ́fà pérépéré tó sì tó sì wọ ẹlẹ́ẹ̀keje bákan náà. مثنى المعز ewúrẹ́ ewúrẹ́ akọ èyí tó tó pọ́dún kan akọ ewúrẹ́ tó ti dó pọ́dún kan ó fi hàn pé abo yẹn àwọn èyí tètè fi yà wọn lẹ̀ torí pé èyí tá a kọ fún wa ká má pa yìí abo òun náà pọ́dún kan ṣùgbọ́n wọ́n gbà fún wa ká pa akọ torí pé akọ wọn wéréwéré àwọn náà ti máa tẹ̀lé obìnrin so eléyìí ni so ṣùgbọ́n jẹ́dà ọ̀dọ́n tó jẹ́ bí àgùntàn tó jẹ́ abo tó náà jẹ́ jẹ́dà ẹni pé tó ná jẹ́ bí ọdún kan sí tó tó tó tó jámú kù lẹ́nu ìyẹ́ èèyàn lè fi paléyà ṣùgbọ́n torí pé àgùntàn nìyẹn kì í ṣe ewúrẹ́ now so eléyìí ni hadithi hadithi iwájú an ibn Abdullah al-Bajali qala. صلى رسول الله صلى الله عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح وقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله So hadith أما عبد الله البجلي وني عن نفسه سلم ó لو lóòjọ́ لينا lẹ́yìn خطبه lẹ́yìn náà ló dúran ó wá sọ pé man dhaba qabla an yusalli ẹnikẹ́ni tó bá dúran síwájú kó tó kírun falyadhba ukhra makana kó dúran míì yàtọ̀ sí ètò dú wa man lam yadhbah ẹni tí ó ti dú tiẹ̀ falyadhbah bismillah kó dúran tiẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run so gẹ́gẹ́ bí a ṣe sọ níbi àdìsá alákọ̀ọ́kọ́ eléyìí fi hàn pé kì í ṣe hajj ni ó ṣẹlẹ̀ ní Madina ni ìdí inú tó fi pé yawman nahari. bákan náà ọ̀rọ̀ tó ní thumma khataba ó fi hàn pé ìrun làákọ́ kí síwájú khutba àlàyé sì ti rọ lórí èyí náà. so àfáàní eléyìí wàá fi hàn pé ẹran dúdú lẹ́yìn khutba lọ́sẹ̀sẹ̀ jẹ́ ọ̀ràn àyàn lẹ́yìn irun ni náà ẹlẹ́ẹ̀kẹrin nú ẹ̀ ó ní pé shahidul adha wa riwayan muslim ó ní shahidul adha ma rasulillahi sallallahu alayhi wa sallam. فلم يعد أن صلى وفرغ من صلاته وسلم أني مكير ليا بل النبي صلى الله عليه وسلم immediately tí anabi sàlá sàlám tó kírun tó báyìí tó sálámà fa idha huwa yara lahma al-adahi lọ́ba ti bẹ̀rẹ̀ sí rí ẹran léyà lọ́wọ́ àwọn èèyàn qad dhubihat wọ́n ti dú qabla an yafruga min salati síwájú kánàbí ò tó parí irun inú wọ́n ti dúnra yẹn faqala ló bá sọ pé man kana dhabaha udhiyatahu qabla an yusalli ẹnikẹ́ni tó bá tó bá <clears throat> dúnra rẹ̀ síwájú kó kírun àbí ká kírun bí rìwáyà náà ṣe wíyá wọnù so falyadhbah makana ukhra kó kó kó dúnra míì yàtọ̀ sí ètò dú wa man kana lam yadhbah falyadhbah bismillah gbogbo ẹnikẹ́ni tí ó ti dúnra tiẹ̀ kó dúnra rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run. now so eléyìí fi hàn pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn eléyìí ti ṣẹlẹ̀ ní ìdí ni anabi sàásàlà rí wọn pé wọ́n ti ẹ̀ ti dúnran síwájú kó tó kírun sọ síwájú kó sì tó ṣe kútùbà gan ló ti sọ̀rọ̀ náà ìpẹ́ ẹni ọba dúnran tiẹ̀ o síwájú ká tó kírun kó dùn mí. dam ṣùgbọ́n n tó ṣe pàtàkì ń bí tí a fẹ́ sọ̀rọ̀ bá lórí rẹ̀ ó ní ọ̀rọ̀ faliyadbah bismillah kó dúnran rẹ̀ pẹ̀lú ó kọ so afa alásìkò um, náà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn yóò fẹ́ di pé next uh, next dars inshallah ta'ala ṣùgbọ́n ká tó darsu masala tá a ẹni pé mashru'iyya ẹran léyà dúdú ó ní pé ẹran léyà dúdú yẹn ó ní ohun tá a máa dú lóòjọ́ léyà yálà àràkúnmí ni àbá àbí màálù àbágbò àbẹ́wúrẹ́ lóòjọ́ lóòjọ́ léyà àti àwọn ọjọ́ àyàmù tashrik à ń fi ń wá ìsúnmọ́ ọlọ́run ọba wọ́n ní wọ́n pè ní dọ́kìá tá a náà fi sọ ní léyà torí pé a máa ń du lásìkò dúhà ni àsìkò yálẹ̀ ta so ìdí inú tó fi sọ pé àsìkò tó dáa jù òun náà ni àsìkò ìyálẹ̀ ta yẹn ṣùgbọ́n ẹ̀rí rẹ̀ wà nù tírà ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa sallam tírà ọlọ́run gẹ́gẹ́ bí a ti mọ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar so a fún ọ ní al-kawthar èyí ni pé oore ńlá tí ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam àwọn afa àwọn túmọ̀ rẹ̀ sí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wọn ní odò kan ní àbí òkun kan ní nínú ọgbà aljanna tí wọ́n ń pè ní al so ọlọ́run pa anabi sàlá sàlá kó kírun wọ́n ní fasọ́lì yẹn ó ní irun eid wanhar ó ní ẹran dúdú ṣùgbọ́n inna shani aka huwal abtar inna shani aka gbogbo ẹni tí ń bá ń bínú rẹ huwal abtar ó ní ẹni ilẹ̀ ẹni tí ò lẹ́yìn ẹni tí ò lẹ́yìn ó ní pé ẹni tí lẹ́yìn ọba lẹ́yìn ìgbà wọn bá ti kú tán àti gbàgbé ẹ̀ so àwọn kan ní àwọn fi ń bá Al-As ibn Wa'il òní wọn fi ń bá wí àwọn ní àwọn kan àwọn míì ní Uqba ibn Abi Muhayt òní wọn fi ń bá wí àwọn míì tún sọ ẹlòmíì wọn tiẹ̀ tún ní Abu òní àyà fi ń bá wí so ìdí nu sí ti Imam Tabari ó ní wà áwùlẹ̀l àkùwálù fi dhalika indi sawab ọ̀rọ̀ tó fi dáa jù lọ́dọ̀ tèmi o ó ní pé inna allah ta'ala akhbara anna mubghida rasulillah sallallahu alayhi wa sallam huwa akallu wa adhal anabi sallallahu alayhi wa sallam fún wa ròyìn pé gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bínú anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni ilẹ̀ ẹni tó yẹ pé alibarika ti kú ò lára ẹ̀ pátá tí ò sì ní lẹ́yìn ó léyìí ó ní sífà gbogbo ẹnikẹ́ni tí ó bínú ànábì sàlá nínú èèyàn so káwá sọ pé torí ẹni báyìí ló fi ló fi ṣẹlẹ̀ èyàn ká bákan náà ni wọ́n sọ pé ọjọ́ náà ni torí pé ọjọ́ náà ni Ibrahim kú ọmọ ànábì sàlá sàlá àwọn míì ní ọjọ́ náà ni Qasim ó kú ọmọ ànábì sàlá so àwọn míì ní lẹ́yìn ìgbà tí àwọn ọmọ anabi sàlẹm tí wọ́n kú so ìdínú náà tí Tabari fi sọ pé wọ́n lárúbáwá wọ́n máa ń sọ fún ẹnikẹ́ni tí ó ní ọmọ wípé apter so Ibrahim ló kú o Qasim ló kú o lásìkò tí àyà ìsọ̀kalẹ̀ anabi sàlẹm wò lọ́mọ ọkùnrin so ìdínú tí wọ́n fi ń wá tí wọ́n fi ń sọ pé abtar so a mọ̀ pé Ibrahim ni a mọ̀ pé Qasim ni gbogbo èèyàn ká sọnù so eléyìí ni irú àwọn ìmáàmù Tabari tí wọ́n fi táwọn afáàfin ní tafsiri wọn ò ní tafsiri tó dáa jù kò sùn sí tẹ̀sí mi lágbàáyé torí pé lẹ́yìn ìgbà tó bá mú kókó tó bá kó gbogbo ọ̀rọ̀ àwọn àfáà wa yọ wá fún summarization tí ò ní dà yín láàmú pẹ́ẹ́pẹ́ẹ́ léyìí tẹ́ lè mú lò tẹ́ fi sapò so á dúró báyìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ní ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí kó forí jìn wá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Hey, no. naam afa bẹ̀rẹ̀ lórí ẹni tí ó bá pẹran yóò gbàwẹ̀ lọ sí eid ni pé ẹni tí ó bá pẹran kò so ńgbà tó bá padà dé láti eid tó bá wá tó bá pẹran yẹn yóò wá jẹ nínú ẹran tó pa bá nàbí màá sì ṣe nìyẹn

irú eh, wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí wọ́n ní ta wọ́n sì wá ní ìbẹ̀rẹ̀tì ọmọ nígbà ọ̀rọ̀ ọmọ àfihàn ti ara wọn ìṣòro gbélé ò sí condition láti máa bẹ̀rẹ̀. wọ́n bó tilẹ̀ jẹ́ pé a máa sọ̀rọ̀ lórí hukmu al-udhiha ṣùgbọ́n léyà yẹn àwọn afáwà tí wọ́n ní sunna ni àwọn afáwà tí wọ́n ní wájib ni so àwọn afáà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn ni sunnatu mu'akkada ni but ibn taymiya pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ nínú al-Qur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam ó ní wájib ni wájib ni ṣùgbọ́n wájib fún gbogbo ẹni tí ó bá ní ọ̀rọ̀ láti pa wípé kò tọ́ fún ẹni tó bá lọ́rọ̀ àti pa kò fi ilẹ̀ mọ́ ṣe torí pé àkọ́kọ́ nú ẹ̀ ó ní pé shi'ar al-islam ni ẹni pé àmì nínú àwọn àmì islam ni that is just like a flag nínú ẹ̀sìn islam tó sì jẹ́ pé a ṣe ní fún gbogbo èèyàn pátá lọ́jọ́ náà ẹni tí ó ti wà ní ah, hajj so pẹ̀lú àwọn àlàyé tó pọ̀ ṣùgbọ́n táwọn náà fi tì sí ni pé kò tọ́ kéèyàn ó fi ilẹ̀ lẹ́ni tí ó bá ní ọ̀rọ̀ àti ṣe ṣùgbọ́n tí ó bá ní agbára àti ṣe àì kò sí kò sí aburú kankan lórí ẹ̀ so mò ń gbélé háyà mò ń gbélé eh, ara mi mọ̀rúbà sẹ́rí ìgbélé háyà nísbí lásán ni nísbí lásán ni ó pọ̀ nínú tó ń gbélé háyà tó sì lówó háyà rẹ̀ ẹlòmíì ń kọ́lé tí ń gbélé háyà tiẹ̀ yóò fi titi ẹ ṣe <laughs> yóò sì wá gbélé háyà so àgbélé háyà yẹn ní síbí ni ẹlòmíì lówó ilé kíkọ́ ṣùgbọ́n eh, ẹ̀sìn Islam fọ kò rọgbà mọ́ gbogbo àwọn nǹkan ayé lásán báwọn àwọn nǹkan ayé lásán ni so Islam sọ̀rọ̀ ń pa ẹ̀ ipò ó dìgbà tó bá nílé tiẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí máa palẹ̀ àkóso ní jíjẹ rẹ̀ náà àbí ó dìgbà ń bá fẹ́ yàwó àhà no so ìdájọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí mukallaf ni mukallaf ẹni tó bá ti bàlágà ls náà. kejì ní nígbà tí ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ pé kò tọ́ fún yẹn kankan láti pa ẹ láti dúró ẹ̀rọ àbí àkàtà ìdí sílẹ̀ àbíkan tí ẹ̀sìn bá wá kàn nípa. lórúkọ ẹ̀sìn. lórúkọ ẹ̀sìn. náà wọ́n ti yàtọ̀ àbúránsì ìṣàyẹ̀wò àwọn tákọ̀sọ̀ pé ọ̀ṣẹ́ bàbá aṣọ́ráṣẹ́ ká tàbí jẹ́ bá sọ kúránì ilẹ̀ lọ́bí ẹ̀ka gbogbo kúránì kí lẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹ̀ ń tọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àgbọ́rí lọ́dọ̀ àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam àbí àwọn tàbíyìn àtàwọn tátẹ̀lé wọn wípé ẹni ó bá ka kúránì o àbí tó bá dúran nínú wọn most especially tabi'in àtàwọn tó tẹ̀lé wọn àwọn míì ń sọ kuraani kalẹ̀ lójoojúmọ́ sójoojúmọ́ ni wọ́n máa dúnra ẹlòmíì ní gbogbo alẹ́ yọ sọ kuraani kalẹ̀ ṣé o gbogbo àná ni wọ́n máa dúnra a gbọ́ pé nìkan dúnra torí pé ó ké kuraani àbó ké suratu kaf àbó ń gbà nẹ́mi ni ká máa ké suratu kaf níjọ́ jímọ̀ àjẹpẹ́ <laughs> gbogbo jímọ̀ náà la dúnra rò. tí wàá bá ka káàfù tán kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ wallahu alam. ẹ Thank <laughs> sẹ́ẹ̀rí gbogbo orú àwọn nǹkan báyìí kì í ṣe tí èèyàn bá téèyàn lè báyàn dájọ́ ẹ̀ ó ń kálukú ó ń lé lọ́mọ ibi tílé ẹ̀ ti ń jò ó ń bàtà ló sì mọ ibi bàtà ẹ̀ ti ń tà wọn so èèyàn ló mọ kí ni tó tó tó tó tó ṣe tó fi ṣe priorities so school yóò sanwó school tí ó bá sanwó school wọn níjọ ọmọ rẹ̀ ó continue àti máa sanwó school so ó ti mọ ipò òun máa sanwó school bẹ́ẹ̀ tí iléyà yẹn tó bá ilé lọ wọ́n mọ̀ pé ó ti lọ náà nìyẹn ó sì ń kúndùn ládàá yẹn ó sì lówó ẹ̀ mi ò rí kò sí aburú pé torí pé kéètì sọmọ sanwó skul kò ní paléyà mi ò kò sí ní tó ń dì ẹ jọ wọn. kíláàsì ní kí máa kò fún ní ẹ̀rọ tí yóò gbà jẹ́mọ̀ tí ó bá lè rọ̀ sórí kí ìrọ̀ yìí wà lẹ́yìn pé ìdìbò ní ní orí ẹ̀rọ tí àwọn kan pa pèsè ẹ̀ sọ pé wọ́n pa pẹ̀lú ọ̀rọ̀ láti pẹ́ tí èsì mùsùlùmí ló bá pa ẹ̀rọ tó ń fi pé jẹ́ jẹ́ ìbẹ̀rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yíyá ọ̀rọ̀ yóò kọ̀ pa ẹ̀rọ kò sínú májẹ̀mú ìkírun fún àwọn èèyàn kọ́ pé ó di dandan kí imam bá ní ẹran tiẹ̀ tí ó pa torí pé imam ọ̀kan nínú àwọn èèyàn náà ni so bọ́lọ̀ ń ṣiṣẹ́ dá wa ju ra wa lọ bẹ́ẹ̀ náà ni imam ṣe ọlọ́run ṣe imam ní àwọn imam mi ní alárìsìkì ọlọ́run ṣiṣẹ́ lomi ní ẹni tí ò ní so ńgbà tí ọba wa ní àwa nítorí pé tó ti ní ẹran tó pa ò ní kírun fún wa kò sí ti ń tọjọ bẹ́ẹ̀ so ìdí gan tọ́nà tí ànábì sàásánà òfin rọ̀ mọ́ ìpẹranu tó fi rọ̀ mọ́ ìrun kíkí so tá a bá ní ìrun ẹran pípa ni yọ àdìgbò ó dìdàn gba tá bá dúró de imam kọ pẹran so imam tí ọba ti á rówó pẹran àwọn èèyàn ní pẹran máa ń lù ú rẹ so kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àtọ imam ó kírun fún yàn ó lẹ́ran tí ó pa kò lẹ́ran tí ó pa ṣùgbọ́n múmú ẹran wá sí eid látàsìkò anabi sàlám náà ti mẹ́ran wá sí eid kìí sì pé imam nìkan ni mú wa wọ́n mú ta nàbí wa wọ́n sì mú ta àwọn ẹlòmíì náà lọ sallallahu alayhi wa sallam náà di ìsìta kàn ó fi hàn pé lẹ́yìn ìgbà tí anabi sallam sálámà tán ìgbà tí ó wọlé orí tó bẹ́ àwọn èèyàn ti ń dúnra so ní eid sí ni so automatically kìí ṣe pé ó pa dandan tó tí wọ́n bá mú ti imam wa kò sí aburú wọ́n mú wa ìdí ni pé wọ́n fi ń rọ àwọn èèyàn lọ́rùn ni torí pé wọ́n ti kọ́ àwọn èèyàn pé tí ìmáàmù ọba ti dúnran o ẹ̀yin náà ò lè dúnran wọ́n wàá mú ẹran wá sí id but problem bẹ̀ ni pé wọn ò ní dúnran lẹ́yìn ọ̀run ó dìgbà tí ìmáàmù bá ṣe khutbah tán ẹni tí ọba wa ní agbára àti dúró ṣe gbọ́ khutbah ńkọ́ tó sì ti délé rẹ̀ kíwájú síwájú kí ìmáàmù tó dúnran so hadul fasil ọ̀nà ni ìrun kíkí. That is all. Allahu Alam. Um, ẹran dúdú ẹlòmíì tí kìí ṣe mùsùlùmí. Um, Allahu Alam ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni. ìdí ni pé ó wà náà àfa tí wọ́n ṣe tashdid lórí ọ̀rọ̀ ẹran dúdú ẹni tí kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n tó hàn ni pé ẹni tí kìí ṣe mùsùlùmí ń ta ni sábọ́ọ̀gì bọ̀wọ̀ pẹ̀ ni àbí christian ni àbí yahudi ni torí pé àwọn yẹn ò ní wọ́n ní tírà láti ọ̀dọ̀ ọlọ́run so tí wọ́n bá sì máa dúnra àwọn náà ní tí wọ́n ń wí so tá a bá wà sátìn ipọ́lọ̀ ni wọ́n ń pè wọn pẹ̀lú míì kò sábúrú ká jẹ́ ẹ ẹran wọn taba ni sátẹ́ǹtì pé christian tó dúnra wọn yahudu tó dúnra wọn ó kọ ọlọ́run ló pè kò pé ó kọ ànábì Isa kò sì pé ànábì kan. àlè ní sátẹ́ǹtì rẹ̀ kó. ẹ. <laughs> Eh? sátẹ́ǹtì tó wájú sá ètò kílíẹ̀tì ó ní ah, ok now so ìyẹn nìyẹn another thing ni pé wọ́n bí anabisa ọ̀sánlẹ̀ pé àwọn kan máa mú ẹran fún wa láti ìlú ahlil kitab àmà wọ́n dá ọkọ̀ ọlọ́run sí o àbí wọn ò ti wọ́n dá ọkọ̀ ọlọ́run ọba sí anabisa ọ̀sánlẹ̀ sọ pé sẹ́mìlá wọ́kùl ẹ̀yẹ dákọ̀ ọlọ́run ọba sí kẹ̀jẹ̀ ya rasulallah àwọn kan máa ń wá sallallahu alayhi wa sallam láti ilẹ̀ ahlul kitab wọ́n máa ń mẹ́ran wá fún wa àmọ́ máa dákọ̀ ọlọ́run ọba sí bí wọn dákọ̀ rẹ̀ sí so ànábì ní ẹ̀yẹ dákọ̀ ọlọ́run ọba sí kẹ́ ẹ jẹ́ so bó tilẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ lórí ẹran dúdú yẹn torí pé mùsùlùmí tó bá gbàgbé tí ò tí ò tí ò tí ò ṣe bísímìlá nǹkan mùsùlùmí dúran ó sì gbàgbé kò ṣe bisimilá kìí sì ṣe pé ó máa mà ṣe ni ok mùsùlùmí tó wá máa mà tó dúnra tí ò ṣe bisimilá nǹkan so ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀dí àwọn àfáà wà tó yẹ pé àwọn ní ẹni ọba dúnra ó gbàgbé ó gbàgbé ni àbí ó máa mà fílẹ̀ ni halal ni ká jẹ ẹran rẹ̀ àwọn kan ní èyí tó bá dú nígbàgbé lájẹ èyí tó bá mọ̀ọ́mọ̀ jẹ tó bá mọ̀ọ́mọ̀ dú tó bá mọ̀ọ́mọ̀ dú láì dá ọkọ̀ ọlọ́run àní jẹ́ so ọ̀rọ̀ àwọn afa pọ̀ lórí ẹ̀ àwọn asálàyé inshàlá ta'ala àti ti àgbàlá ọ̀nà náà aleykum salaam ẹ̀rọ àgbàlá mọ̀ bínú òde rẹ̀. alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ ìlera ọ̀sẹ̀ rẹ̀ tí mo ní ọ̀rẹ́ bàbá òun ní àwọn. bá ti di àsìkò ní yàrá tó máa da owó ní ọmọ bá bàbá ọkọ àti tó gbà mí wọn lè dá one hundred and fifty gbà mí one twenty wọn wá rọra àbòyé ńlá ẹ ọkẹ bàbá wọn wá àwọn tó mọ ẹ tó wá sílẹ̀ tó tó bí four and five years ní ìsìn bàbá wọn ní ah, ah, àà nǹkan fẹ́ ńlá yìí wọn bá ara bò tó lè dùn bí thirty thousand dollars owó yòókù wọ́n bùn ra màálù wọ́n wá lò wá wọ́n bá ti pa àgbò yọ́wà tó pa màálù sí o nítorí o ní àwọn ọmọ ogun wọ́n wà ní ọkọ̀ tó o yóò fún wa lẹ́yìn tó ń bá ní yọ ọ̀rọ̀ àgbò hundred thousand ẹnu mú èdè ni ọ̀tọ̀ wá ní ni àmì ṣé kọ́ máa ra àgbò ní láyìn question, question number one. Number two, question number two, ó ní pé màálù ẹni a lè fi ṣe léyà. Ṣé bí èèyàn kan àbí èèyàn mẹ́fà bí èèyàn márùn-ún àbí mẹ́fà well uh, ìgbèrè ìgbèrè ìbéèrè ìgbẹ̀yìn ó ní màálù àti ràkúnmí èèyàn méje wọ́n lè wọ́n lè wọ́n lè rọ̀gbà mọ́ màálù àti ràkúnmí kan ẹni pé tó bá pé màálù ni èèyàn méje lè rọ̀gbà mọ́ tó bá pé ràkúnmí ni èèyàn méje lè rọ̀gbà mọ́ láti jẹ́ pé wọ́n paléyà ó tọ́ fún wọn. Uh, ohun tí bàbá ṣe ń tó dáa jù ni wọ́n fẹ́ jẹ́ pé bàbá gan tún ní ìmọ̀ ju àwọn ọmọ rẹ̀ lọ torí pé ẹran yẹn kò lè kárí òun láwọn ọmọ tó pọ̀ gbogbo ohun tẹ́wàá ti ṣe ní tó jẹ́ sàdákà kẹ́kọ́ fáwọn tí wọ́n tún súnmọ́ yín ló dáa jù kẹ́ tó mú lọ sọ́nà dídì nígbà àgbo one hundred and fifty èèyàn tó ní ọmọ forty ẹ mọ wu ọmọ ọmọ tí ó ní <laughs> so ó di dandan so tí bàbá ṣe ló dáa jù. wọ́n ra mọ̀rúbà tó pé èyí tí wọ́n ra ó wọlé yá náà dẹ́tí sọ tí wọ́n sì ra màálù màálù náà wọ́n tó pa òun náà tó wọlé yá <laughs> so wọ́n rẹ̀ kọ́ tọ́pọ̀ kò sí aburú nù ẹ̀ eh, wallahu alam. Alexander. Afa èmi ọ̀mọ tó ní èèwọ̀ eh, ló ní dẹ́rẹ́jà jù ohun tí eh, sunna anabi sàlá fi pé nínú gbogbo àwọn ẹranko yìí kò sí ìta lè fi paléyà ṣùgbọ́n kan lọ́wọ́ ní dẹ́rẹ́jà jù ohun tó jàjù náà ni àníyàn wọn èèyàn lè pa eh, ràkúnmí kẹ́lẹ́ omi sì pa ewúrẹ́ pẹ́ẹ́pẹ́ tó pe ewúrẹ́ yìí ó ní ládàá ju torí pé tọ́lọ̀ fẹ́ wò náà ni ẹ̀mí wa tá a fi ṣe é. نعم والله أعلم وعليك السلام نعم ẹran بوبو. ẹran ìgbẹ́ ọ̀ǹtì nìyẹn a sọ̀rọ̀ lórí ẹja àlàyé wọ́n yẹn <laughs> assalamu alaikum.